حتى لو كان جسمان نبي محمد صلى الله عليه وسلم عبد الله بارك ولا عليكم كيري في يوم الله مدام من تابع النبي عبدالله وصلى على النبي صلى الله عليه وسلم ولو أبي الله سبحانه وتعالى كنت كان عند الحوالات كنوان بعد ما أبي الله بارك ولا àti pé agbáwẹ̀ lé lónìí ń ṣe ọjọ́ mẹ́rìndínlọ́gbọ̀n àbí twenty àtọ́lọ́wọ́n bá ti wọlá ẹni wá tó bá dé tó bá lẹ́yìn tó máa ń tọ́ lé sí ìwọ̀n parí ẹ̀ gbogbo àwọn iṣẹ́ eré tá a ti ní mẹ́rin tá a ní ìrànlọ́wọ́ pé ọlọ́wọ́n bá lè fi ọlọ́gbà àwọn ọlọ́wọ́n bá lè fi ọlọ́kọ́ mọ́tò ọlọ́wọ́n bá lè fi ìgbà tó ọlọ́wọ́n bá lè fi sáwá sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà nípa òfin ọgbà aláyé tuntun náà nìkan. a ti wo wa lọ́kùnrin àti lọ́kùnrin pẹ̀lú gbólóhùn ìsìlámù àyẹ̀kùn wa ìsìlámù wa sẹ́yìn. lónìí tí wọ́n tẹ̀lé ìsìlámù òun náà ni a sọ̀rọ̀ àlàyé nípa rẹ̀ lónìí. sọ́dọ̀ pé ìsìlámù yìí ẹni nígbà tá à ń sọ̀rọ̀ pẹ̀lú sáńsọ̀rọ̀ nípa sọ́rọ́tì náà sọ́rọ́tì náà pàṣẹ. ẹni pa àtọ̀ pé ọtí yàtún èyí máa a ní àwọn sọ́ra ẹ̀ mọ́ta ló kọ́ kalẹ̀ pẹ̀lú ìgbà pẹ̀lú ìgbà pẹ̀lú. sọ́rọ́tì náà láti ń tẹ̀ ìyàpọ̀ inú wà lórí ẹ̀. àwọn kan sọ pé sọ́ra mọ́ta هذا من عبد الله بن عبد الرحمن مكحول رضي الله عنه هذا الحسن البصري حتى عطان حتى عكرمة حتى جابر إما عثمان طريق سورة مسيحية هذه دعوة من شوان سورة مدنية في السورة مدينة بس إليه في عهد قول ابن عباس ورسلنا أو ربيتنا فعلى بدر الله ابن عباس kéré ó sọ pé màdínà yìí àwọn tó gbà ní wàá sọ pé mọ́tà ni ọbaṣà náà ọ̀dáadá àti àtọ̀háb àti àbùdí rahimahullah àwọn sọ wípé sọ́ra tó ní mádàlíyà wọ́n ní sọ́ra màdínà ìlú àwọn tó bá jẹ́ bẹ́ẹ̀ asáàmù yìí pé sọ́ra kan nínú sọ́ra tó wà lọ́wọ́ al-Qur'aniyya ọlọ́lọ́wọ́ bá lè jọ láyé. aya mẹ́rin هنا لو أن السورين الله بارك لنا صفوان بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ọlọ́run bá nígbà láti fún wa nínú sóra yìí ó bẹ̀rẹ̀ pẹ̀lú gbólóhùn kórí yàtí ń dájú ọ̀rọ̀ kọ Ànábì sallallahu alaihi wasallam pé eré Ànábì sọ tó bá ìpé ń dájú ọ̀rọ̀ kọ Ànábì lákọ̀ọ́kọ́ tó jẹ́ pé ọ̀rọ̀ yẹn náà tó wá ń padà wá dájú kọ gbogbo àwa tá a jẹ́ àyùmọ̀ Ànábì gbogbo àná láàmú sọ bẹ́ẹ̀ ẹ̀rí sóra yìí ó ní sábàbù nùdùn ó ní tó tẹ́lẹ̀ tí ọlọ́run bá rí pé aláàbí sọ tó àyíká rẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí àwọn rẹ́díṣọ́ àtàkà lánàá tó rákì mọ́tàdì pé ìṣẹ̀lẹ̀ kan ló tẹ̀lẹ̀ tó ìyẹn náà ń pè ní sábàbù nùzùn tí nǹkan kan bá tẹ̀lẹ̀ tí àyà wa sọ kalẹ̀ ní ìṣẹ̀lẹ̀ tó tẹ̀lẹ̀ ń náà wọ́n tó ní sábàbù nùzùn tó sábàbù nùzùn báwo nùzúlù fi suratul Ikhlas wọ́n ní àwọn Yahudi àbí àwọn al-mushrikun àwọn ẹlẹ́bọ qalu ìnàbí sallallahu alaihi wasallam wọ́n lọ bá nàbí sallallahu alaihi wasallam nígbà tó ń dákọ̀ pé ọlọ́run ọba ọ̀kan tó ká máa jọ́sìn fún oníkàkọ̀ ogun nǹkan tá à ń ṣe sí àwọn alọ́bà nàbí kíná ibà nàbí wọ́n ní sífìlánà rọ́bà onye aróyìn ọba rẹ̀ tó nka gbọ ká gbọ́ ọba rẹ̀ ọlọ́wọ́ bá dìkẹ́ láwá sọ odidi súra ìkàlẹ̀ ó jẹ́ pé kò sí nǹkan kan ní bẹ́ẹ̀ tó ju kí ni lọ tó ju orúkọ lọ ara òun náà ló fà á náà tí fi ń sọ́ra tó jẹ́ pé ó sàfọ̀mọ́ ẹ̀ ó sàlàyé nípa ìsàfọ̀mọ́ ọlọ́run bá àdìsọ́lá kò sí ìtàkùn mi bẹ́ẹ̀. ọlọ́run bá àdìsọ́lá wá sọ sọ́ra yìí ó sọ kalẹ̀ fún àlẹ́ sọ̀rọ̀ bá wà ní ọ̀sán sọ́ra tó lè fúláàbù. sọ́ra tó kájọ wọnú sọ́ra yìí àwọn ẹ̀rí wá láti inú àwọn hadith látọ̀dà Nabi sallallahu alaihi wasallam ní àwọn hadith tó lálàáfíà tí ń sọ̀rọ̀ nípa àwọn ọlá tí ń bẹ fún súrà yìí láwọn hadith tó lálàáfíà bákan náà lápá kejì a rí àwọn hadith míì náà tó jẹ́ pé hadith dọ̀ífà mawdu'a àwọn hadith míì náà wà tó jẹ́ pé hadith tó lẹ́nu àwọn hadith míì tó jẹ́ pé àwọn fabricated hadith míì àwọn àdísì wọn rọ tó jẹ́ pé wọ́n fi ń sọ̀rọ̀ nípa sóràtò Ikhlas gbogbo ẹ̀ náà ní bẹ́lá kọ́lẹ̀ ẹ̀ tó bá wá jẹ́ mùsùlùmí òdodo ó gbọ́dọ̀ gbìyànjú láti ṣèyàtọ̀ láàrin èyí tó bá jẹ́ ọ̀rọ̀ ànábì tó jẹ́ tó sọ ànábì ló sọ àti àwọn ilé tó jẹ́ pé kò lálàáfíà àbí ìfihàn parọ́ rẹ̀ máa nàbí sallallahu alaihi wasallam tó jẹ́ pé ẹni tó rọ ìyẹn tó parọ́ rẹ̀ yìí àwọn òfẹ́ máa ní ẹ̀kọ́ mu tán ó lè láti yàn dáadáa ló fi sọ ó lè jẹ́ selfish interest ni bóyá nítorí ìmọ̀tara nìkan ló fi ṣe kíni kó bá fi gbé rẹ̀ lárugẹ àbí kó fi gbé ìjọ rẹ̀ lárugẹ àbí kó ti ẹ̀ sọ fún gẹ́gẹ́ àwọn fẹ́ fi gbé alukurani lárugẹ kò sẹ́ni tó rán o ọlọ́run bá àlejò ọlá tó fi alukurani rán àlejò sallallahu alaihi wasallam ó ti ṣe kíni ó ti gbé alukurani lárugẹ àlejò sallallahu alaihi wasallam nínú àwọn àhàdìsí rẹ̀ anábì ti sàlàyé àwọn láti ń jẹ fún alukurani fún wa lódìdí àtàwọn súra mi tí wọn náà ti tó wa títí bá náà wà á kọ́bí ànábì sallallahu alaihi wasallam bí pé àwọn náà wà gbé kalẹ̀ tó pé tá a bá kọ́bí ànábì ẹ̀wù tó wà bẹ́ẹ̀ tá a bá ń sọ àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ládá àbá ń sọ àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú nǹkan tó pamá ewu tó wà bẹ́ẹ̀ náà ní pé tí nǹkan yìí ò bá rí bẹ́ẹ̀ á padà jẹ́ káwọn èèyàn máa pe ọlọ́run nírọ́ fọ́sí pànábì ni ọ ẹ̀wù àwọn kíná forúkọ rẹ̀ <clears throat> àwọn àmàrọ́tù sáà àwọn àpẹẹrẹ ojú ọ̀gbìdà sí àmàtà náà sọ ìjọba yóò máa tẹ̀lẹ̀ nígbà báyìí ìjọba yóò máa tẹ̀lẹ̀ nígbà báyìí àátùnrin rí <clears throat> tó jẹ́ pé àwọn akẹ́yẹ́ ní tẹ́kínì wọ́n ti tẹ̀lẹ̀ tí ń fi hàn wá pé ọ̀rọ̀ yìí àti ìṣòro àwọn àlùkọ́là ló sọ àwọn arẹ́ni kàmáà fún àwọn akẹ́kínì kó wá parọ́ ẹ̀ bọ́dà ìjọba yóò máa tẹ̀lẹ̀ tí nǹkan ò bá tẹ̀lẹ̀ kí lárò pé kanáwó pé parọ́ sọ pé parọ́ ẹ́ pápá jùlọ àwọn oníbàjẹ́ èèyàn wọ́n ní a ah, àjẹ́ tó bọ́lá àti ipa ṣùgbọ́n bẹ́ẹ̀ ìparọ́ máa nẹ́bí kò dàbí kíyàn ó parọ́ mọ́yàn láàrin ara ẹni alábi náà sọ ọ́nà hadith rẹ̀ alábi ní kíyàn ó parọ́ mọ́ mi kò dàbí kíyàn ó tẹ́kínni tẹ́ parọ́ kí ọ̀rọ̀ tẹ́ ọ̀rọ̀ tẹ́ bá pamọ́ àyàrá yóò tàbí nínú náà anabi ni tó bá mọ̀ ọ́mọ̀ tó parọ́ mímí anabi sallallahu alaihi wasallam anabi ni kọlọ́ lè tọ́jú àyè tó lè di ìrùn náà nítorí pé ọ̀rọ̀ táwọn anabi sallallahu alaihi wasallam bá sọ ni òfin ẹ̀sìn a ti gbọdọ̀ fi rán a gbọdọ̀ àwọn ọ̀rọ̀ tó wá nípa ọlá tí ń bẹ fún òun náà ni hadith Abu Sa'id al-Khudri radiyallahu anhu èyí tó wà nínú Sahih al-Bukhari anna rajulan sami'a rajulan yaqra ó ní arákùnrin kan náà sàbí ànábì ó wá gbọ́ tí ẹnìkan ka qul huwa Allahu nígbà tí ilẹ̀ wa mọ́ já ila nàbí sallallahu alaihi wasallam wa zakara dhalika lahu ó wá bá nàbí sallallahu alaihi wasallam yàní arákùnrin yẹn tí gbọ́dọ̀ nìkan káyì ó wá bá nàbí sallallahu alaihi wasallam وذكر ذلك له وكان رجل يتقالها فقال رسول الله صلى الله عليه وسلم arákùnrin yìí òun rí pé túlà tí ń kà ha yà ní ó rí pé túlà pé sóràtò ìsìláì olùkan olùdíjà wa ń kà àríwá àwọn sóràtò pọ̀ wọn ní kùrààní kò náà wọn bá bọ́lá lásòkè wọn á parí ẹ̀ kó fi àlè mọ̀ láti lé kó fi sóràtò nígbà tó wá sọ́lá ní sọ̀lá wa ní ọ̀sálàm àlẹ́bí wa ní wọ̀lẹ́bí náà sí ìyẹn àlẹ́bí ni mo kúra pẹ̀lú ọba díẹ̀ ní ìgbẹ́ lọ́wọ́ ẹ̀ إنها لا تعدل ثلث القرآن إنها لا تعدل anábì lùsùlù àti ẹni tó kà ń anábì ní ó ṣe déédéé one third of the Quran and ìdá kan nínú ìdá mẹ́ta Quran tá a bá dá Quran sí ọ̀nà mẹ́ta anábì ní ó ṣe déédéé kíni ó ṣe déédéé ìdá kan nínú ìdá mẹ́ta bákan náà nínú hadith wà nínú Sahih al-Bukhari tí imam Muslim tí àwọn náà gba hadith yẹn wá wọ́n ní ànábì sallallahu alaihi wasallam wọ́n ní ànábì sallallahu alaihi wasallam ìjọ kan wọ́n ní ànábì sallallahu alaihi wasallam li ashabihi ànábì ní ayé àjíbu ahadukum àyẹ́sọ̀rọ̀ àkóso al-Qur'an fi layla ní ìyá rẹ̀ tí ó ká gara fún yín tí ní lè ka wa ìdá kan nínú ìdá mẹ́ta al-Qur'an lóru kan kó ìdá kan ká dá alukùránì sí mẹ́ta ẹ̀ jísù mélòó nù jísù mẹ́wàá lóru kan wàkọ́lù àyìnà yàtí ìkùdá àlìkà yà Rasulullah àwọn sábẹ́ ànábì wa sọ́fà náà lèkè níbo lẹ́nu yẹn ti dẹ́ níbo lẹ́yìn ti dẹ́ lágbára irú nǹkan báwọn níbo lẹ́yìn ti dẹ́ lágbára rẹ̀ فقال عليه الصلاة والسلام الله الواحد الصمد الله الواحد as-samad so ìdára gbígbà lérò pẹ̀lú eléyìí òun náà ni suratul ikhlas qul huwa allahu ahad allahu samad anabi ni olùkọ́ qur'an anabi ni wọn tọ́jú al-qur'an òun ni anabi ni wọn tọ́jú al-qur'an òun náà ni kíni òun náà ni qul allahu ahad allahu samad bákan náà nínú hadithu ní ètò wà nínú sọ̀rẹ́lù ìmáàlì mùsùlùmí a ní anábìsọ̀láwà aléwòsàlám anábìsọ̀ pé ọ̀ṣọ́dù ràí ní sàátọ̀rọ̀ aléikún tùlùkàn tùlùkàn wọ́n ní anábìsọ̀láwà aléwòsàlám anábìsọ̀ kúrò àìjọ mo fẹ́ ka ìdáka nínú ìdámẹ́ta iná alùpùpù ààrùn fún yín wàhátàdà mọ̀ wọ́n wá kójọ fún mọ̀ sára jáde nàbí sallallahu alaihi wa sallam faqara qul huwa Allahu ahad ànábì wá jáde gbàdá ànábì ó jáde sí wọn ànábì wá ka qul huwa Allahu ahad nígbà tá nàbí sallallahu alaihi wa sallam ànábì ká fún madakal nígbà tó ká tán ànábì wá wọlé faqala ba'duna li ba'din àwọn kan wá sọ pé ah ìdá sọ fún wa yìí kódà pé ó tẹ̀sẹ̀ sí wá bala ti sámà ní wọ́n tẹ̀yẹ̀ náà sálẹ̀ sọ̀rọ̀ àwọn àlọ́ sálà mú fàdákà lẹ́bí àlùkálà wò wọ́n ní bẹ́ẹ̀ náà lànà ti wọlé ó ń ka sọ́gbà báyìí ànábi wọlé fún màkàlà lẹ́gbàá ànábi sọ̀rọ̀ àwọn sálà wá jáde ànábi kan wá ní ẹni kúlùtù lákùn sàásọ̀ wà lẹ́kùn kúlùtù alukur'an ànábi ni mo fún ilẹ̀ kan ti máa ka ìdá kan nínú ìdá alukur'an ànábi ni máa fún alá ìnáha tààdínú kúlùtù alukur'an ànábi ni ẹ̀sùn gbọ́dọ̀ ìnáha dáàdìrú sólùfà kùrán anábì ní ó ṣe déédé kíni ó ṣe déédé ìdá kan nínú ìdá mẹ́ta alùkùrán alimami tó tóbi wọ́n ní àwọn míì sọ pé alùkùrán wọ́n ní alùkùrán sọ̀kalẹ̀ àfìláàsán àtọ́rán sọ̀kalẹ̀ ní ìdá ni kejì sálùkùrán kójọ sínú wọ́n ní ìdá ni fúlùsán nínú hul ahkam wọ́n ní one third nínú ẹ̀ fúlùsán one third nínú ẹ̀ al ahkam òun sọ̀rọ̀ nípa àwọn ìdájọ́ wọ́n ní wọ́n fúlùsán nínú hu wa'adun wa wa'id another one third <clears throat> ìdá kan nínú ìdámẹ́ta míì òun sọ̀rọ̀ nípa wa'adun wa wa'id ń sọ̀rọ̀ nípa àwọn àdéhùn tọ́lọ̀ ọba àlekọ́lá bá àwọn ẹni retí ní tó bá di jáàlù kìyàmá o nǹkan báyìí ní bẹ́ẹ̀ o ọlọ́run nípa àlìjẹ́nà ń sọ̀rọ̀ nípa ọjà ọgbà àjẹrà ẹ̀jẹ̀rẹ̀ ní sàdí àlàáhà àtàwọn àyà oríṣiríṣi wọ̀wà ìlú àti àyà àdéhùyà tí ó máa sọ̀rọ̀ nípa iná làá àbúwá àti gbogbo àwọn sọ̀rọ̀ nípa sọ̀rọ̀ nípa ẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ nínú ìdámẹ́ta bákan náà Al-Qur'an tó ń kọ̀rọ̀ nípa mi wọ́n ní wọ̀sọ́lù sàmìlẹ́nì hó àtùmá ohun ọ̀sìnà ètò jẹ́ ìdákẹ̀ẹ́ta tó kù wọ́n ní òun sọ̀rọ̀ nípa àwọn orúkọ ọba àdìsọ́lá wọ̀sífà ọba Allahu ahad ó kó ìkan nínú àwọn kíni nínú àwọn ìdá mẹ́ta yìí ó kó sínú ọwọ́ àtùmá òwò sífà wọ́n ní òun náà ní kíni òun náà ní àwọn orúkọ ọlọ́wọ́ bá àlejòọ́lá àti àwọn ìròyìn ẹ̀ ọ̀rọ̀ tí àlùmá kòkó tó fi sọ yìí tó ní àwọn kẹ́kọ̀ọ́ nínú àwọn onímọ̀ wọ́n ní sábà lọ́lẹ̀ wo hadith tó wà nínú sọ̀rí Muslim hadith Abu Darda wọ́n ní ń tọ́ka sí ọ̀rọ̀ yìí báwo ló ti tọ́ka sí ó ní ànábì sallallahu alaihi wasallam ànábì ní inna Allaha jalla wa ala ọlọ́ọ̀bá àríkẹ́ ọlọ́ọ̀bá tó ọba tó ní ọba tó gbẹgbẹ́ ó ní jazza al-Qur'ana pín al-Qur'ani ọ̀nà mẹ́ta فجعل قل هو الله أحد جزءا من أجزاء القرآن الله بعد كلاوات منه ó wá ṣe kúlúwàláwò ó wá ṣe ní ìpín kan nínú àwọn ìpín tí àdìjọ́lá tó pín àlùkùránì sí. bákan náà nínú àwọn ọlá tó wá fún àlùkùránì látọ̀dọ̀ àtàlùkùn báwà lè fún làbù inú hadithu wa wá Aisha radiyallahu anha inú wà nínú sọ̀rọ̀ ó wà nínú sọ̀hìn Bukhari bákan náà ìyàwó Aisha radiyallahu anha ó ní Ànábì sallallahu alaihi wasallam ba'atha rajulan ala sariyya ó ní Ànábì sallallahu alaihi wasallam bí arákùnrin kàdìdé pé kó ṣáájú àwọn ikọ̀ kan tánàbí ìran lọ sí ogun kan ogun tánàbí ò bá wà sí bẹ́ẹ̀ Ànábì wá sí arákùnrin kàdìdé wa kana fọ̀yàtí mú bí kúlùwọ́ Allahu ahad arákùnrin yìí tó bá ti wá kírun fáwọn tí ó sàwájú wọn lọ yìí gbogbo nǹkan tó bá ti ka tó bá ti ka tó bá ti fa àti ha tó bá ti ka tó bá ti fa àti àtàn tó ka sóra míì tó bá ti wò ókùn tó yóò padà wá ka kúlùwọ́ Allahu lẹ́yìn rẹ̀ ni wọ́n ti kúlùwọ́ Allahu yóò àti parí ẹ̀ lamma raja'u zakaru zalika li nabi sallallahu alaihi wasallam nígbà wọn darí dé àwọn sọfà nabi sallallahu alaihi wasallam pé nǹkan tí arákùnrin máa ń ṣe nìyí anásọ̀lá ọ̀rọ̀ sọ́lá máa sọ pé sàlúhù lè àìní ṣe ìlẹ́sùn àwòrán anábìyẹ bí ẹbí kí ni nǹkan tó rí tí bí ń ṣe ìṣẹ́ ṣe olùmọ̀ wá fẹ́ràn pé kíni kó máa kà á ọ̀kọ́lá rasulullah sallallahu alaihi wa sallam alaihi sallallahu alaihi wa sallam wá sọ pé àkùnrin alẹ́bí ni ẹlọ́fún nírò ẹlọ́sọ̀fún anna Allah azza wa jalla yuhibbu ẹlọ́sọ̀fún pé Allah subhanahu wa ta'ala òun náà ní ìfẹ́ ẹ̀rí ìjọba wọn. tó ilé yìí nìsín ó fi hàn wá ipe kéèyàn ka súrà kan tán lẹ́yìn súratul Fatiha kéèyàn wá fi súratul Ikhlas parí ẹ̀ ó fi hàn wá pé kí súnà súnà Nabi sallallahu alaihi wasallam kí ló já mọ̀ pé súnà Nabi sallallahu alaihi wasallam ni òun náà ni hadith ni òun náà ló já mọ̀ pé súnà ni nítorí pé ìdí sọ̀hábì ṣe káàní ìṣẹ́ yóò bá jẹ́kọ̀ọ́ ni àbí tó bá jẹ́ pé ìṣẹ́ tí ò lálàáfíà ni nígbà tí Nabi sallallahu ànábì ò bá ṣe gíní ànábì ó kọ̀ rẹ̀ tiẹ̀ pé kò pé kò yẹ kó ti bẹ́ẹ̀. sọ ìta àti ń pè ní súnà ànábì sallallahu alaihi wasallam òun náà ní tá ànábì sọ àbí tá ànábì ṣe àbí tá ànábì fi ẹnilẹ̀ fáwọn sáájú ẹ̀. sọ pé ànábì ti délé ìwúrẹ́ lẹ́nu nígbà tó ti sọ pé nǹkan tó fàdó òfin ṣe ni. náà ó wáyé ká sàlàyé kan láàrin kó má dàrú ó lè dàrú mélòó mi lọ́wọ́ nítorí pé ànábì sallallahu alaihi wasallam ànábì ń pe qul huwa Allah suratul ikhlas ànábì ní ó ṣe déédéé kí ni ìdá kan ìdá mẹ́ta Al-Qur'an tó dẹ́rù bí wọ́n wà gbọ́ yé pé èyí tó wọ́n fi kejì láwọn tó Al-Qur'an yá ni wọ́n máa parí Al-Qur'an nìkan lóòjọ́ rí bá ti ta tó wà láwọn mẹ́ta mo ti quran tó ìyàtọ̀ wà láàrin wípé sáàlù olùsàlù Qur'an àbí ká sọ pé tẹ̀kùnmù màkàmá olùsàlù Qur'an ó ṣe déédéé ìdáka nínú ìdámẹ́ta àbí ká sọ pé ó lè rẹpítẹ́ǹtì ìdáka nínú ìdámẹ́ta ẹ èyí lẹ́hùn máa fà ìyàtọ̀ wà láàrin méjèèjì wọ́n ní eléyìí ti ń bẹ́ẹ̀ ní ẹ̀sìn dáadáa tó jẹ́ pé tí ká bá sọ pé nǹkan ṣe déédéé nǹkan kò túmọ̀ pé nǹkan ẹ̀rẹ́ ìlú okùn ó lè ṣe dédé ẹ̀ lóòótọ́ àmọ́ kò lè ṣe kíni àmọ́ kò lè ju okùn jẹ́kọ̀ wáyé ọ̀fẹ́ ní alẹ́ ìrámọ́tìlá wọ́n lápòjú eléyìí wọ́n ní ẹ̀bá ka alùpùpù tí ẹ̀bá tọ́ sí ẹ̀bá fẹ́ kí kò kà sọ́wọ́n tó fà á bí ha nínú ẹni wọ́n á lè sọ pé mo ti ka sọ́wọ́ aláwọ̀ mẹ́ta láti àná ti kó sínú ẹ̀ so ìtumọ̀ ẹ̀ náà ni pé ó lè ṣe déédéé ẹ̀ lóòótọ́ níbi ládá àmọ́ kò ṣe kíni àmọ́ kò gbé e. ẹ̀yà mú fún àgbègbè wa káàdì mọ̀ pé nǹkan yóò ṣe kíni kò gbé e. ẹnu hadith anabi sallallahu alaihi wasallam anabi la ilaha illallah wahdahu anábì ní gbólóhùn la ilaha illallah wahdahu la sharika lah ọ̀kan tuntun kò sí orogún pẹ̀lú ẹ̀ lahul mulku wa lahul hamd òun náà ló ní kápá òun náà ló ti lọ́pẹ́ wa ala kulli shay'in wa ala kulli shay'in qadir ó sì lágbára ní gbogbo kan anábì ní gbólóhùn yìí anábì ní ẹni tó bá sọ bàtà alàmà àtàkọ́ arba'ata àǹfọ̀tẹ́ àwọn ìwádàá Ismail àdájú ní ìgbà tó ti kí ni tí ẹ̀ bá wí báwọn lẹ́ẹ̀kan tó tó ti wí o àdájú ní ìgbà tó bọ́kún ẹrú lé lọ́rùn èèyàn mẹ́rin nínú àwọn ọmọ àdájú ìsmáyìlì ẹ̀wù sàlámù. nísìnyí sẹ́wọ̀n pé ìgbà àdájú sọ fún wa ni pé gbólóhùn yìí nísìnyí ẹ̀ ń ṣe kí ni ń ṣe déédéé nígbà tí ẹ̀ bá bọ́kún lẹ́rù ìjẹ́ bí ẹ̀ bá wá dáná lápèjúwe ẹ̀ ìyẹn wá dáná wọn wá nínú ọ̀nà tó dá yìí tó fi tán rẹ̀ ní àdúgbò bọ́kún lọ́rùn ẹrú ẹ́ bẹ́ẹ̀ ẹ̀ dára kàfàrà pé ó báyàwó ìlájọsípọ̀ lápèjúwe lọ́sàn-án ramadan ẹ̀ ń tẹ́ ọ̀pá àkọ́kọ́ rẹ̀ láti kó bọ́kùnrin ọ̀rọ̀ ẹrú kó wọn á gbọ́ àdìsí wa ní àkọlé tó bá wù tó bẹ́rù kan ní kọ́lẹ̀ ní ó bọ́ mẹ́rin kó wọn ka la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku

àwọn ìdá inú hadithi bí ànábì sallallahu alaihi wasallam tí ó tún wáyé pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam nípa ọlá tí ń bẹ fún suratul ikhlas òun náà ni hadith abu hurairah radiyallahu anhu ó ní akbar asbaltu ma'a nabi sallallahu alaihi wasallam wa sami'a rajulan yaqul ó ní ìwà ànábì sallallahu anábìsọ̀lá wà ní ọ̀sọ́lá mọ́ aṣọ kíra anábì ní anábì ní wájú àbájú anábì ló ní bíjú láàájú kúlùtù wọn máa wájú àbájú ó ní wọ́n sọ fún anábìsọ̀lá wà ní ọ̀sọ́lá pa èwo ló tún bíjú láàájú kọ́ọ̀n anábì wá sọ pé àìmọ́n àìjẹ̀nà anábì lè ní sàtúrà yìí àìjẹ́nà ti ẹwà rí gbogbo àwọn ọlátàǹkà yìí tààrọ wà nínú sàlùjẹ fún súra yìí sábà lọ ní gbogbo àwọn àdéhùn yìí a rí pé àwọn àdéhùn tó lálàáfíà ni látọ̀dà ní sọ̀láwà ní sàlàm nígbà tó ti wá lálàáfíà látọ̀dà ní sọ̀láwà ní sàlàm tó láti ká gbàgbọ́ tó láti ká sì máa ń tẹ́tọ̀ tààrọ wá rí àwọn àdéhùn míì táwọn yẹn wá sí kíni táwọn yẹn rọ tí ò lálàáfíà látọ̀dà ní sọ̀láwà ní sàlàm tó láti ní káàkiri bá nígbàgbọ́ pẹ̀lú ìdí wọn bá sọ pé ń bẹ fún ládá so àrẹ́sọ̀láwà alẹ́ ọ̀sálàm anábìnrin ẹni tó bá sọ àdíjì kan nípa mi anábìnrin yóò àdáwó kẹrì tí wọ́n sì rí ẹ̀yìn táwọn tó nímọ̀ nípa àdíjọ pé àdíjì yọrọ ni àbúrò náà mọ̀ pé rọ ni ó sì sọ anábì ní òun náà ti jẹ́ kan nínú àwọn òkùrọ̀ méjì ẹni tó hun àti wọ́n tó ń segin ní tó ń fànká tó náà làwọn afáàlú máa sàlàyé pé èèyàn gbọ́dọ̀ sọ hadith dọ̀yìn àti kéèyàn sàlàyé pé kí ni ó jẹ́ pé tó múyàn sọ òun náà ní kéèyàn fẹ́ sàlàyé tó kò lálàáfíà tọmọ wa ká oṣù kọjá lọ bẹ́ẹ̀ oṣù àbùsí òun tó bá wọn yóò mú ó sì máa segin ní ó sì máa lò kábọ̀ wa sọ pé ẹ̀rù ní ìṣòro máa yóò ti rán fọ́tọ̀ yìí yóò ti gbá ah, òun tó fẹ́ sọ mu wọ́n ní wọ́n lọ́lẹ́ sáà kan ẹ̀rẹ́sánjọ́ kan nígbàtí ń sọ pé àbútọ́lì àwọn àdúgbò ra'ad ẹ̀ ń pé àbútọ́lì ẹ̀ ó padà gba Islam ó wá láàfà àdìrẹ̀ wọ́n lọ́lẹ́ bá níjà ẹwọ àdìrẹ̀ yìí ó sì mọ̀ pé ó kà ó ní ẹ òun roko sọ́dọ̀ ara wọn ìtumọ̀ ẹ̀ láti pé <clears throat> òun náà máa máa ó máa bá àdìrẹ̀ àlàáfíà ni àmọ́ máa máa lòó nítorí pé kíni nítorí pé ó ti déédéé ìṣẹ́ lọ torí ilé ìṣẹ́ ẹnu wọn pè bẹ́ẹ̀ nínú àwọn hadith tó jẹ́ hadith tó lẹ hadith fún báàbí tó jẹ́ pé ń bẹ nínú al-mawdu'at ibn al-Jawzi so yìí ń tẹ nínú kitabu al-majruhin ibn Hibban níbẹ̀ náà àwọn sílà àtijọ́ lé lẹ́lẹ́ àwọn àtijọ́ lálàáfíà àwọn àtijọ́ lẹ́ àwọn àtijọ́ wọn pa ọ̀rẹ́ máa nẹ́bí sọ̀rọ̀ àwọn àtijọ́ sálà bẹ̀rẹ̀ sí máa rí. wọ́n ní àlẹ́sọ̀rọ̀ àwọn àtijọ́ wọn lánàbí sọ pé ẹ̀yìn tí a bá ti gbọ́ wọ́n ní máa ń níbàwọ̀n ẹ̀yìn kí ni Yorùbá sọ Yorùbá ní wọ́n ní ọba kí ni ọba àrọ́ tá a bá sọ pé wọ́n ní ẹ̀rọ pé àdébí òwú ìlú sọ wọ́n pé man qara'a kulla yawmin mi'atay marra pé ẹni tó bá ká lójúmọ́ kan ní 200 qul huwa Allahu ahad tó ka kúrò Allahu 200 lójúmọ́ wọ́n èyí àánú lónà bá kàpùtì náà sáà pé wọ́n pa ẹ̀ṣẹ̀ títí ẹ̀jì lẹ́nu ẹ̀rí lọ́rọ̀ ìlà ayẹ̀kún àlẹ́ ìlẹ́yìn àbí tó bá ní gbèsè lọ́rùn lókù so hadith ní ìsìn àdíjì ànábì sọ ni wọ́n parọ́ rẹ̀ máa nàbì wọ́n parọ́ rẹ̀ máa nàbì bu tú so àwọn tó sì máa parọ́ àdíjì máa nàbì sọ̀rọ̀ àlẹ́ sọ́là báwọn ẹ̀ àwọn tó máa nímà ní ogun tó yẹ pé wọ́n nímà sí kọ́ ó ti wò ó pé ànábì sọ̀rọ̀ àwọn láti jẹ fún kúrò wọ́n á ṣe kí ni wọ́n á rúkọ̀ mọ́ni. yóò wá dápọ̀ mọ́ bẹ́ẹ̀ ni àwọn oníhadith náà ti lé kíni àwọn náà ti dúró ìlú bá gbé wọn wọlé síbi àdìsí ànábì sallallahu alaihi wasallam àmà wò nínú àwọn hadith tí wọ́n parọ́ rẹ̀ má ànábì sallallahu alaihi wasallam òun náà ni pé wọ́n ní ànábì sallallahu alaihi wasallam wọ́n lànà ìfúnṣọ pé man arada an yanama ala firashihi wọ́n ní ànábì ní ẹni tó bá fẹ́ sùn lórí ibùsùn rẹ̀ bànáàmà aláyẹ ní ìyí ó wá sùn ní apá ọ̀tún tàbí ànábì ní káàmà ọ̀tún lélẹ̀ ẹ ó wá fi apá ọ̀tún rẹ̀ ó fi sùn ìhà ọ̀tún ó mọ̀ kọ́ra àkúrò aláwọ̀ ní àtàmàrà ó wá kàkúrò ní ọ̀dẹ ẹni tó bá ti wá ti jáde kí á máa yàgò lọ rọ́ọ̀bù ọlọ́lọ́wọ́ máa wá sọ ẹgbẹ́ tí parọ́ mọ́lọ́ yóò máa wá ní yàrá òbí yóò wá ní ilẹ̀ ẹrú mi adìgbìn ara yẹ̀mí ní kàlìjẹ́nà fi apá so eléyìí àbí fún mọ̀gbọ́ rẹ̀ alábìsọ̀fẹ́ òkú ìrọ̀ ni àbí gbọ́dọ̀ gbàgbọ́ nínú ẹ̀ òun náà lè jẹ́ tó sàbí sọ́dọ̀ Anas bin Malik tó jẹ́ pé òun náà bákan náà irọ́ ni ó ní wọ́n náà lẹ́nu sọ pé mà kọ́ra àkúrú wallahu ahad kàmpí nà bàrà wọ́n ní alẹ́sìlẹ̀ tó bá kakúrú aláwò ní fífì wọ́n fi rà síláwò lónúwò kàmpí nà sànà wọ́n ní wọ́n fi fi ẹsẹ̀ fífì yẹ wọ́n ní wọ́n fi rẹ̀ sí so eléyìí náà àdéhùn wọn ti fi ní tí wọ́n parọ́ ìmá Ànábì sallallahu alaihi wasallam ni ni Anas Anas wọ́n ní tó bá kàkúlù lẹ́ẹ̀kan ọlọ́wọ́ ti kìnnì yóò sì fún àlùbáríkà ọmọ kọ̀rọ̀ àhá mọ̀rọ̀ bẹ́ẹ̀ bóyí fa alẹ́ ìwà àlà ààrì yìí tó wá kà lẹ́ẹ̀mejì ọlọ́wọ́ fún àlùbáríkà yóò sì fún àwọn ará rẹ̀ àlùbáríkà wọ́n ni wọ̀mọ̀ kọ́lá àhá sàlásà mọ̀rọ̀ bóyí fa alẹ́ yìí wà á jẹ́ bí ìjì rà nìyí ọlọ́wọ́ fún wa yóò fún àlùbáríkà yóò sì fún gbogbo àwọn aládùúgbò rẹ̀ yóò fún àlùbáríkà ọlọ́wọ́ wa kọ́ pálásì méjìlá fún nínú àlìjẹ́nà wàtàkùlù ní hafàbọ̀ àwọn màláìkà tí máa tọ́ iṣẹ́ èèyàn wọ́n máa sọ pé ìtọ́lìkù bí náà dándùrú ilà kọ́tùrì àfihàn wọ́n máa sọ pé ẹ̀já lọ́lẹ́wọ́ kálọ̀lẹ́wọ́ pálásì ọmọ yìí wọ́n ní ọlọ́run bá àdéjọ́ lóṣèlú ni yóò pa ẹ̀ṣẹ̀ pps rẹ fún wọ́n ní màhálà àtìmá àmúhàlì yàtọ̀ sí ẹ̀ṣẹ̀ pé ó pààyàn yóò rán ọlọ́run nípa rẹ fún wọ́n ní kíni wọ́n àmúhàlì àbí dúkìá orí dúkìá ó gbà fọyín kọ́ra àhá àrùbáàrú ní àtìmá rà tó wá kà ní four hundred ìtàgbé wà lóàrùn ń pọ̀ díẹ̀ díẹ̀ nù mọ́sí máa ń bọ̀ nù ń bọ̀ wá bí alóàrùn ó wá kà ní four hundred times ó ní ká fọ́ra láwù ánú dùnú bàmí àti sàlẹ̀

hatta yara makanahu fil janna aw yura lahu ó ní irú ẹni báwọn kò ní jáde láyé títí tí ó fojú ara rẹ̀ rí ààyè rẹ̀ náà nìyẹn báyìí àbí tí ó fi bá a rí tẹ́nì kọ́ bá a rí ló àtọ́ bá alábájá lára o kọ́lá ń wọrí mo rí ààyè rẹ̀ náà nìyẹn náà àyè tó ga ni o wal hadith mawdu' tó hadith yẹn ní ti báyìí ẹ̀rọ ni hadith wà gbé ẹ̀rọ ni ó jẹ́ pé anabi sallallahu alaihi wasallam anabi sọ so eléyìí òun náà ni díẹ̀ nínú àwọn nǹkan tí ànábì sọ nínú àwọn láti bẹ fún Suratul Ikhlas àti àwọn míì náà táwọn èdè náà bẹ́ẹ̀ ti kíni tí wọ́n fẹ́ sábàbí ànábì náà bẹ́ẹ̀ ti wọlé yóò sì wọlé ẹ̀rí tó àyè wà yìí ànábì sallallahu alaihi wasallam ànábì àmà kà á níbi rákẹ́ ẹlẹ́ẹ̀kejì níbi ọ̀kadì nìfàjì ànábì àmà kà á níbi rákẹ́ ẹlẹ́ẹ̀kejì bákan náà níbi sunnati al-maghrib anabi a máa kà níbi ìrun rákà sunnati al-ukilẹ̀ al-maghrib kúrò àwọn anabi máa kà wọ́n fi rọ̀kà àdéhìí sọ́wọ́ fáwọn rákà méjì náà déyàn máa kí gbàgbé àwọn sọ́wọ́ ẹ̀ anabi a máa kà kúrò aláwì wọ́n kà ní yẹ́kọ̀rọ̀ òbí ha ti lè wíjù fáwọn àti wíjìrù náà anabi sallallahu alaihi wasallam anabi máa kà kí ló fà á lè á ala al-ikhlas as-sam nítorí pé tóra yìí ọmọ lórí ìpàfọ̀mọ́ fọlọ́wọ́n àlejò ọlá tó pé pérépéré ni ولهذا تسمى سورة الإخلاص sẹ́ni àlọ́pàá àtàmì tó gẹ́ni káfí ń pè súra náà ní súra tó kìkìlá káwà bọ́ sínú súra náà sábàbù ní gbóòdù súra yìí gẹ́gbà ti sọ òun náà ni pé àwọn kèfèrí àwọn yahudi àbáwọn ẹlẹ́bọ àwọn náà wá bá ànábì sallallahu alaihi wasallam pé sèmùlánà rọ́bà pé eré ànábì júwèé ọba rẹ̀ fún wa

ọba tí ò pé méjì òun náà lọ́ba mi ọlọ́wọ́ bá ríkẹ́ ní aláhùn asọ́màjì ọba tẹ́ ń bèèrè nípa rẹ̀ yìí òun náà ní ọba aláhùn asọ́màjì kí ni kúmọ̀ àwọn olùmọ̀ nípa tẹ̀síù láti gba ìdùnnú láyé alẹ́ yìí mú wọ́n sọ àwọn àlàyé lóríṣiríṣi nípa gbólóhùn àsọ́mọ́ yìí ẹni pé tí o bá tí o bá bá tú àsọ́mọ́ yìí tó ní ìbájú máa tú ẹ́ sálọ́ mi ìbájú máa tú yóò ní ọba àdìrónú kàn àsọ́mọ́ ọba àdìrónú kàn ẹ wá wo àwọn ìtumọ̀ tí wọ́n sọ nípa àsọ́mọ́ yìí pé ń tẹ́lẹ́dẹ́ pẹ̀lú bá ti máa tú nínú èdè Yorùbá alimami kò tóbi wọ́n ní ètò máa àkọ́mọ̀dé òun náà ni alẹ́bí yóò tún àdúgbò lẹ́yìn yìí bí àjáàjì ẹ̀ńtẹ́ ẹ̀ máa ṣe kí ni ẹ̀ńtẹ́ ẹ̀ máa lọ lórí faransé nígbà tí ẹ̀ bá ní bùkátà nígbà tí ẹ̀ bá ní sòrò ọba tí ẹ̀ ó ṣe kí ọba tí ẹ̀ lọ lórí faransé. so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni azọ̀háàtù ti gbà wá látọ̀dọ̀ abdullahi ibn abbas radiyallahu anhuma pé ó ní alladhi yusmadu ilayhi bil hajat òun náà ni ọba tá bá ti kíni ọba tá máa fi ara sí nígbà a bá ti kíni nígbà tá bá ní bùkátà ní ìtumọ̀ rẹ̀ nù. bákan náà aláwọ̀ sọ pé ìtumọ̀ ọba tó jẹ́ pé òun náà ni ó máa ń bẹ lọ gbére òun náà lọ́ba tí ó sẹ́kù wọ́n ní tùmọ̀ rẹ̀ ni alẹ́bí lam yazal wala yazal ọba tí òye ọba tí òye tí òye máa bẹ ẹ̀ tí ó sì ní iye máa bẹ ọba tí ó máa bẹ láíláí wàkéyìí wọ́n láwọn fi sọ pé tẹ̀síwù hù máa bà àjàbù nínú àwọn onímọ̀ nípa tẹ̀síwù àwọn míì sọ pé ìtumọ̀ Allahu samad wọ́n ní túnmọ̀ náà ní àyà tó tẹ̀lé pé lámúyẹ̀lì wà lámúyẹ̀ òlàjì àwọn mí ní túnmọ̀ àtúnmọ̀bájì wọ́n lòun náà ní àyà tó tẹ̀lé pé lámúyẹ̀lì túnmọ̀ rẹ̀ náà ní pé àlẹ́bí lámúyẹ̀lì ní bá ń pè ní àtúnmọ̀lẹ̀ náà lẹ́ni tí ó bí ma wà wọ́n ní Ubay ibn Ka'b ó ní alladhi la yalid wa la yulad ó ní al-Samad òun náà ní ẹni tí ò bí tí wọn ò sì bí ó ní lè annahu laysa shay'un illa sayamut nítorí pé kò sí kankan àbí kí nǹkan yóò padà kú kò sí kankan nǹkan yóò kú gbà kan wa laysa shay'un yamut illa yura kò wá sí kankan tí ó kú àbí kan ṣe kí ni àbí kan jogún nǹkan yẹn kò sẹ́ni ọba tí òbí ma ní ọba tí ẹ̀sìn ọ̀sọ̀ síkìní tí òbí ní. Naam, Abu Hurairah radiyallahu anhu. Wọ́n ní Abu Hurairah ní ìtumọ̀ Al-Samad, òun náà ní Al-Mujtadi ní an kulli Òun náà ní ẹni tó rọrọ̀, ọba tó rọrọ̀ kò ní ọ̀dọ̀ òǹkálùkù kó lọ́dọ̀ gbogbo èèyàn. Wal muhtaju ilayhi kullu ahad ọba tó jẹ́ pé gbogbo èèyàn pátápátá náà máa ń ṣe kíni náà máa ń níbò káàtà sí kúlù ahad nígbà lérò bí ìyàní kúlù ṣe gbogbo ọ̀gá wá pátá ló ní bùkátà sọ́lọ̀ láti máa bẹ̀ ọlọ́run ọba àríṣẹ́ ọlọ́run sì ní bùkátà sí ẹ̀dá kan láti fọ́lọ̀ ọba àríṣẹ́ ọlọ́run máa bẹ̀ àlùbáàmù sókè pàṣẹwàá wọ́n ní ìtumọ̀ ẹ̀ wọ́n ní ìnáwó ìgbà tó dùn ní rọ́bà yìí wọ́n ní bàbá àbá ń sojú gbogbo ó náà ní pé ọba táà máa ṣe kíni táà máa gbèrò nígbà táà bá ti kókòrò wọ́n ní mo ta àánú bí yí ti máa tó àìlú òun náà láti máa wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ nígbà táà bá ṣe kíni nígbà tí mo ti bàbá dé àlùfẹ́yìn gbónú pàtì àwọn sọ pé ìnáwó lẹ́yìn yẹ́fà àdìmáyẹ̀ṣà ìtumọ̀ àkọ́mọ̀dù náà ni pé òun náà ni ọba tí máa ń ṣe tó wù ní máa tó fẹ́ wọ̀yà kó mọ̀ máa a ti máa ṣe ìdájọ́ tó bá wù. mọ̀ká ṣe lọ́wọ́ àti ìfọwọ́ náà àwọn ní ìtumọ̀ àgbàbàjì òun náà ni àlùkáàlù láti là áyùbá fi náà ni ọba tó pé tí ò sí kíni bẹ́ẹ̀ tí ò sí àbùkù ọba tó pé tí oríṣiríṣi táwọn olùmọ́sọ nípa ìtumọ̀ àkọ́mọ̀lù. èyí tó wá kó gbogbo ẹ̀yọ tí àwọn àmì sọ nínú àwọn onímọ̀ nípa àkọ́mọ̀lù. ìpè ìtumọ̀ àkọ́mọ̀lù òun náà ni àlùdáàmìlú ní ìsìnká àtìlẹ́yìn wọ́n ní sọ́mà sọ́màd òun náà ni pé aláhùn káàmìl èsì máa ní òun náà ni ọba tó pé síbi gbogbo òròyìn rẹ̀ káàmìl èsì máa ní ẹ rí pé àwọn òròyìn kan bẹ tó jẹ́ pé ròyìn ọlọ́ọ̀bá àríkì ọlá ni tọ́lọ́ sì fáwọn ẹ̀dá rẹ̀ bẹ̀ àìbẹ̀ ẹ̀kọ́ ni so àmọ́ gbogbo òròyìn tó bá ti jẹ́ tọ́lọ́ọ̀bá àríkì ọlá ló pé ìròyìn tó bá ti jẹ́ ti tọ́mọ yóò máa jẹ́ sífà tó ń lè síbi ìyà yóò máa níbi tó máa ẹ̀rìṣọ́ ọlọ́ọ̀bá àríṣọ́lá oróyìn ara rẹ̀ pẹ̀lú tẹ̀míà oróyìn ara rẹ̀ pẹ̀lú basir ọlọ́ọ̀bá àríṣọ́lá oróyìn ara rẹ̀ pẹ̀lú arrahim oróyìn ara rẹ̀ pẹ̀lú arrahum ọba tí ọmọ oníkẹ̀ ọba láàrin nígbà tí ó wà aróyìn àdábì sallallahu alaihi wasallam náà nínú al-Qur'an ó ní laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufur rahim ọlọ́ọ̀bá àríṣọ́lá bí wọ̀nyí àdábì sallallahu Ah, ànábì náà sì máa ṣe kíni ó ẹni tí máa kẹ́yìn ànábì sallallahu alaihi wasallam gẹ́bà náà ṣe lè láà ṣe máa ròyìn ẹ̀ èèyàn pé al-abu ar-rahim bàbá tó láàánú ní máa fi ọmọ rẹ̀ ẹ wá já àwọn àfihàn wa léèrè pé àánú tó ní ìmísìn ẹ àánú rẹ̀ ní géèjì ẹ̀rí ànábì sallallahu alaihi wasallam tí ọlọ́run fi ròyìn rẹ̀ ó ní bil mu'minina ra'ufun rahim ó ní àwọn mùmìnì lànàbì jẹ́ aláàánú fún oníkẹ̀ fún àmọ́ ọba àlejọ́lá ràfàtùhù wà ràfàtùhù àánú ọlọ́run àti kẹ́rẹ̀ ẹ́ yàní sífàtún káàmìlà ìròyìn tó pè ní ìròyìn tó ọlọ́ọ̀bà pé ọlọ́ọ̀bà àlejọ́lá jẹ́ àánú fún gbogbo a

kò sí ìgbàgbà tó pamọ́ sí ìgbọ́rọ̀ ọlọ́ọ̀bà àríkọ́lá ọlọ́ọ̀bà àríkọ́lá ń gbogbo nǹkan kò sí ìgbàgbà tó pamọ́ sí iná ọlọ́ọ̀bà àríkọ́lá òyìn náà ni àwọn ọ̀bẹ́ sọ pé ìtumọ̀ àsọ́mọ̀jì ni ni ni ọmọ tó jẹ́ pé gbogbo àwọn ẹ̀dá tó dá pátápátá gbogbo wọn náà ní bùkátà sí gbogbo ẹ̀dá tọ́lọ̀ ọba àlejò ládá gbogbo wọn náà ní bùkátà sí wọ́n gba ìgbà wákàlá tọ́dọ̀ Abdullahi bin Abbas radiyallahu anhuma nígbà tí àwọn Abdullahi Abbas tó náà sọ̀rọ̀ nípa pé ìtumọ̀ asọ́mọ̀dì wọ́n ní ó ní asọ́mọ̀dì òwàlùkáàmìlú fi ìtumọ̀ asọ́mọ̀dì náà ní pé ọba tó pé nínú ìmọ̀ ọlọ́wọ́ ọba àlejò alápẹ̀yàn ní pòfẹ́sọ̀ ẹ́ẹ̀kì kìníkà fún ọmọ kìníkà ọ̀pùtẹ́ orí fún oníṣìn ó ti jáàkù ẹ́ pòfẹ́sọ̀ ọ̀fẹ́ eh, mathematics ẹ́ tó bá dé bí ẹ́ àgíríkì yóò ṣe gíní yóò mọ̀ sí ìdókò náà ṣe pòfẹ́sọ̀ geography ẹ́ tó bá dé bí arábíkì yóò mọ̀ òjò ìgbà tán pàlọ́ so tí ẹ bá jẹ́ onímọ̀ níbìkan ẹ́ yóò jẹ́ aláìmọ̀kan níbi àwọn ọ̀pọ̀lọpọ̀

níbi agbára rẹ̀ ọba tó pé ní àlàyé níbi ìyẹ́ ọlọ́run ọba àlejọ́lá ọba tó pé ní àlùkáàdì ló fi kójú láti yìí kọ́dà níbi agbára ọlọ́run ọba àlejọ́lá ọba tábà rẹ̀ pé ní táà bá sọ pé yẹn lágbára nísìnyí ó ní lágbára máa ẹnìkan bá dé ní tó bá lò lágbára gbogbo yẹn lọ ọ wá gbé àkójù mẹ́tì kan tó gé ẹbì kan fún ẹni gbé tó bá tún gbé ẹdúkì kan fún ó lẹ́ ní kó orú dé làzìmẹ́ntì kankan yìí yóò ní ìtagbà rẹ̀ ma so ọlọ́wọ́n bá àlejò ọlá nìkan òun náà ní kíni àlìkáàmìlú tí kò dọ̀rọ̀ sí yìí wọ́n ní ìlà àmìlì màá tókè rán sí àgbàlì tó fi débi àwọn pé báàbù láti máa bá ti ń sàlàyé pé ìtumọ̀ ẹ̀ náà ni pé ọba tó kí ló nítorí pọ́lọ̀ ọba àlejò ọlá pé ó wá rọrọ̀ kúrò lọ́dọ̀ gbogbo pátápátá àwọn ọmọ ní wa kò ń tọ̀ lóhun ohun ní sí wa òun náà kíní ní fi ń ìyá ara rẹ̀ àlejò wa bẹ́ẹ̀ wípé a mọ̀ sí kíní wa tó ń kálùkù wá mọ̀ dèbí ààyè rẹ̀ ẹ́n yóò sì tún lápàálé ibi tí bá ti ń jẹ́ kíni tó bá ti ń lò olówó ẹ́n olówó bílíọ̀nìà tó ní gbogbo owó ayé yìí yóò ní bùkátà sáwọn èèyàn kọ́nà tẹ́lẹ̀ omi bá lówó tán gan yóò tún wá bùkátà tí ó di sáwọn yóò tún wá pọ̀ nítorí pé olówó èyí sì ti tí ó wúlò tí ó wúlò ní mọ̀ fowó rà kọ́nà ọ̀lẹ́ lọ́wọ́ tún láwọn onídìí àwọn tí ó mọ̀ gbé wọn mọ́tò sẹ́sì òsì tún tòsẹ́yìn bá wá jẹ́ olówó ẹ̀ẹ́n olówó fẹ́ kọ́ ilé tó dáa jù láyé tó náà ni ó bẹ́ wulẹ̀ yóò máa ma ni yóò máa rúkan pán tó náà ni ó yà pláàni ẹ̀ tó náà ni ó kọ tó ni ó design rẹ̀ tó náà ni ó rẹ tó náà ni ó kún lọ́dá òun náà ni ó ṣe plumbing work nínú ẹ̀ kò lè ṣe é nítorí pé kò pé yóò ní tẹwàá làwọn tán ní sí náà àwọn náà lọ́dọ̀ nípa àwọn náà àwọn náà pé nípò míì wọ́n ní bùkátà sọ́dọ̀ olówó ìwọ́n pé lówó àbí àmọ́ ò lágbára láti àwọn nǹkan yẹn àwọn lágbára láti ti àwọn nǹkan yẹn wọ́n nídìí owó kí wá ló lè mú ìyàmọ́ yẹ̀yẹ́ ara yín kí ló lè mú ìyàjí ẹni àbùkù kí ló lè mú ẹni tó pé sẹ́wọ́n bí ìkìlẹ̀ àjọ àkọ́ ìdí ẹ̀ ah, tó bá ti kọ́ ìdí ìbíríkìlẹ̀ à tó pé sẹ́wọ́n àkóbẹ́wúlẹ̀ kó mọ̀ wí ìpẹ́ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n èyí tẹ́ kí ni wọ́n lágbọ́yé orí tọ́lọ̀ ọba àdíjọba ti fún kálùkù ẹlùmí tó bá ti wá déwájú olówó yóò wáyé ìyá ara rẹ̀ pé mo fẹ́ bá olówó ti jẹ́ so ìdóhun nínú ẹtí wọn náà ti dìde lé ẹwà fẹ́ fi pààrọ̀ fúnra wọn kí ẹtí kó wá sọ̀rọ̀ ẹ̀ ìdóhun ò lè ṣe òwò ṣe yóò wá ṣe kí ni òun wà fún olówó

ẹ wọ́n mọ̀ fún wa ló jẹ wọ́n láti gbàtà pé gbàtà tàbí ní àfihàn dáwà náà a mọ̀ ní bùkátà sí yàn ẹni tí ó bà wá sí nǹkan mọ̀ sí ọlọ́run bá òun nìkan òun náà lọ́ba tí ò wá sí kí ni òun náà ni àtúwábájì tó jẹ́ pé gbogbo àwọn ẹ̀dá rẹ̀ pátápátá tán bá ní bùkátà ọ̀dọ̀ ọlọ́run bá ó ní lamuyẹ́lì ó ní kò bímọ lamuyẹ́lì kò bímọ sẹ́wọ̀n báwo èèyàn nísìnyí èèyàn náà lè máa wò pé èmi náà ò bímọ àbí àìbímọ tí ò bímọ onísìnyí ẹ́ àìbímọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ní òkú wọn kìí ṣe tí ó ma wá ṣe gíní tí ó ma wá fi yọ pé òun òbí ma àti àwọn ẹlòmíì tó bá jẹ́ pé kìíní tó bá jẹ́ pé ẹ́ àwọn tí wọ́n lẹ́sí kí wọ́n tẹ̀sí ọlọ́run àwọn tí kéèkì ọ́nì ṣe bí ni tí ìsáàdì ti gba ọpọlọ wọn táwọn sọ pé ah, àwọn tí táwọn sọ máa ṣe òun náà rí akọni ikú kan tí ń sọ pé àrá wọ́n àdálìfà tá dọ́rọ̀ rẹ̀ àlẹ́ yìí ó ní làkọ̀dìsá ìdálẹ̀ ní ájá àfihàn ó ní ẹ̀rí ó ní òun rí ọmọ táwọn yẹn máa wọ́n kà máa ara wọn ni ọmọ kà máa jí sọ́ọ̀bù yẹn yóò jí lóru ẹ yóò lọ fẹ́ yóò lọ fẹ́ ẹ máa fọ́n ma ẹ máa jẹ́ obìnrin náà tó máa ru oyún káàkiri níra ẹ ewu áńgù tó fi áńgù ẹ̀ nílà káì ó lọ rí pé ènìyàn lọ́mọ máa kó ẹ wọ́n tó yẹ kó máa gbádùn owó rẹ tó bá ní ten thousand lápèjú sìn ọmọ tó gbà bẹ́ẹ̀ ìyàwó ló ló gbà bẹ́ẹ̀ bó ń ronú o ó wá ní ó ní àà ah, ẹni tó bá sẹ̀mí lẹ́ni tí ó sẹ̀mí lásán tí ò bímọ ó ní ah, ìwé lóun sí rí rè ó ní kò ní dàmú ara rẹ̀ ẹ mú ní wọ́n fún wá pé ah, àwọn kí sí ìgbà ọmọ yìí ń tó nǹkan bọ̀ yóò ṣe kí ọlọ́run ó sì lù ó tún máa kó bà mí jẹ́ yàrá ń dàbára rẹ̀ sí ẹwùn kan láwọn so àwọn ọ̀rọ̀ orí burúkú ni tó yẹ pé ọlọ́ọ̀bá àlejòọlá ọba tó da wa ọlọ́ọ̀bá àlejòọlá ọba tó da wa ẹ́ ó dá wa ní ìdáa pé ká máa tẹ́kíní ká máa bí ma sáti máa tẹ́kíní ká máa bí ká máa rẹ̀ sí so èèyàn tó bá wá ní rárá o òun ní bí ma kọ́dà wọn ní fẹ́yàwó irú eléyìn yóò tẹ lọ́wọ́ bá àlékẹ́ọ́lá lànàbí sallallahu alaihi wasallam sọ pé la rahbaniyyata fil islam arábí ní kò sí ti ń jẹ́ celibacy nínú islam ẹ àwọn ògbọ́ àwọn ọmọ sí lọ́wọ́ ní àníríkà bímọ àwọn fadá ẹ àwọn fadá àwọn zikini kan sí sáà tó máa pẹ́ra àwọn tó láwọn onídìíká wo bímọ àwọn kan máa jọ́ sí ni arábí ní kò sí ti ń jẹ́bẹ̀ nínú islam lámúyẹ̀lì

bẹ́ẹ̀ bá bímọ nísìn ẹ̀rì wọ́n ti bímọ márùn nísìn ẹ̀rì pé ọmọ ó ṣe gíní ló sá mú kéré kan lára wọn ó lè ga bí bàbá rẹ̀ ó lè ṣe gíní ó lè dúdú bí ìyá rẹ̀ ẹ̀ ó lè ṣe bá ẹ̀sà rí kíní kan lara pé á tó ti jáde ni so ọlọ́wọ́ bá àríkẹ́ olóòwà ṣe gíní ọlọ́wọ́ bá fi jẹ́ pé anábì ń sọ fún Fátímà ọmọ rẹ̀ radiyallahu anha anábì ní innaha bad'atun minni anábì ní ègígé kan lára mi ní Fátímà innaha bad'atun minni tó ọmọdé yẹn bá bí bí ìgbà tó yẹ ara yẹn ni tó kí wá ló fà tí máa fi bímá èyàn máa

ìwọ̀n àti ọmọ mi kí ránṣẹ́ kó má lọ bẹ́ẹ̀ ni rọ́ ni àìmọye ọmọ kéékèèké ọmọ tí èèyàn bí tẹ́ pé jólòwò lọ tẹ́ máa bá wílé lórí so ilé yẹn máa fi bùkátà sí pé kéèyàn bí ma òun náà ni bìlìmà òòdá nítorí pé èèyàn bùkátà sí ọmọ tí ó bá ń fani

nínú ayá nínú súra ní nínú al-Qur'an ọlọ́ọ̀bá àríkẹ́lá ní anna yakunu lahu walad wa lam takun lahu sahiba wa khalaqa kulla shay'in wa huwa bi kulli shay'in alim ọlọ́ọ̀bá àríkẹ́lá ní anna yakunu lahu walad ọ̀nà wo وخلق كل شيء ọba tó kó náà ló dá gbogbo nǹkan kí ló kún fọmọ sí owó àbíkú lè ṣe àlìm ó sì nímọ̀ nípa gbogbo nǹkan so ọlọ́wọ́ bá àríkẹ́ látún fi àyà iná inú suratul an'am àyà 101 ọlọ́wọ́ bá àríkẹ́ láti sàfọ́mọ́ ara rẹ̀ ikóhun sí kíni ikóhun bùkátà sí ọmọ ẹ̀rí gbólóhun ebe kò bímọ yìí àwọn onímọ̀ nípa jẹ́ sí wọ́n ní ọlọ́wọ́ bá àríkẹ́ láti fọ ìsìn al-mushrikun àwọn ẹlẹ́bọ kí làwọn ẹlẹ́bọ ń sọ ní ti wọn àwọn ń sọ pé àwọn sọ pé àwọn màláíkà wọ́n ní ọmọ obìnrin ọlọ́run ni wọ́n àwọn ẹlẹ́bọ ọrùn ní bàdásùlá àwọn ma àwọn sọ pé òzẹ́ ìròyìnlá àwọn ní òzẹ́ ìwọ́lọ́mọ ọlọ́run ọlọ́run bá àríkẹ́ láti tèjì fún ọpọlọ́run òbí ma àwọn nàkọ́rọ̀ àwọn kírísítẹ́ẹ̀sì àwọn sọ pé àjọ̀fẹ́ ìròyìnlá àwọn sọ pé ànílẹ̀ ìṣà àlẹ́ ìsàlám wọ́lọ́mọ ọlọ́run bá àríkẹ́ láti pàtàkìlábà fún ọlọ́run ọlọ́run bá àríkẹ́ láti pè wọ́n yẹlọ kí kòkòrò ni wọ́n ọlọ́run bá àríkẹ́ láti labiyẹ́lì ọlọ́run bá àríkẹ́ láti kò bí ma wà lábúrú láti ẹnì kankan òsì bíi

ọlọ́ọ̀bà àlejò á kí ni ó tún gbé yìnkó èyí táwọn èèyàn lè ṣe kí ni táàlè rí nínú láàrín òbí ni tó wá jáwọ́ láti sámà yìí ó bí ọ náà ni ó lè mọ́mọ́ àwọn tó bí ọdé wọ́n lè bí ọkàn sọ sínú gbó pọ́ ìlẹ́ tó bí ni ẹ̀hẹ́ ó yà sọpá kó mọ̀ wọ́n ni àmọ́ wà nígbà náà ò bí ọ tí wọ́n bá ti bí ọ ò sí láyé nù ní tó bá mú ọ wà láyé a jẹ́ pé wọ́n bí ọ òun náà ló ti dé kí ni òun náà ló fi wà láyé nù ọlọ́ọ̀bá àdìsọ́láwá ní ọ̀làbíyẹ fúnláhù kúfù wà ní àhàdì ọlọ́ọ̀bá àdìsọ́láwá ní kí ni kò ní kúfù wà ní alkófù ẹ́yí mùsáàwì ẹni tó ṣe déédé ẹta àdìsọ́ pé á ah, ẹni yóò àjọṣe kí ni àjọṣe déédé 55 ẹ̀yẹn ọlọ́ọ̀bá àdìsọ́láwá ní mùsáàwì kò lẹ́nu tó ti dédé tó lábàá àbí eléyìí a rí pé ọlọ́wọ́ bá ó ti dé gíní ti gbé jìnà síra rẹ̀ pé òun ò ma ayọ̀kúnna wá ní darí ẹ́ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ó ti gbé jìnà síra rẹ̀ pé òun ma a ó ma olú darí àti pé báyá wọn bí wọn ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ti gíní ó gbé jìnà síra rẹ̀ pé ò bí bá sí yìí kọ́dà ọlọ́wọ́ bá ti gbé súrà tó ti kí ni súrà tó ní ọlá tó tóbi ẹwù lájú tó bá ti kí ni ó fi dúyà ara rẹ̀ sábà ní kéèyàn sọ pé ta ni Allah subhanahu wa ta'ala ẹ̀sá kan súrà yìí tí wà Allahu ahad ẹ́ Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun gbogbo bá àwọn ó wà nínú àwọn sóra tí àlẹ́ sọ̀rọ̀ láwàlẹ́ òṣèlú àmọ́ fi wá ìfọ́ nígbà tí èèyàn bá sùn ó wà lákọọ́lẹ̀ bẹ́ẹ̀ àti sóra méjì tó tẹ̀lé tá a padà kà ní ìṣọ́ àwọn láwọ̀jẹ́ tó láwọ̀jẹ́ tó ń bọ̀ ẹ̀ sóra tó lè wọ́n àwùjọ bẹ́ẹ̀ yìí ẹ̀ sóra tó lè tiẹ̀ àti kúrò àlọ́ ó wà nínú sóra tá a ní sọ̀rọ̀ láwàlẹ́ òṣèlú àmọ́ fi wá ìfọ́ síwájú tó lóṣù ó sì wà nínú àwọn tó wà tánà ní jẹ́gẹ́ni tánà ní ká máa ta lórí àwọn àgbáàrù sọ̀bá àwọn ọ̀tá níbi àwọn àrántí ọlọ́run táàmù wí láàárọ̀ àti táàmù wí rọ̀lẹ́ so àwọn ọlá tó pọ̀ níbẹ̀ lára sóra yìí so ẹ̀kọ́ tí a ń bọ̀ bẹ́ẹ̀ òun náà ní kékeré òun náà ní táàmù ìṣe ọlọ́run ọba àti ọlá ọba tó dájú fara rẹ̀ yìí ọba tí ò fara ti kankan ìwọ tí àdéhùn wa ṣẹlẹ̀ sí ọtọ wa lòdì sí ọmọ tẹsán rẹ ni wàá mọ́ lọ́n bẹ́ẹ̀ ẹ àbí àwẹ̀ tó gbà òun náà ní mọ́ lọ́n jọlọ́n ọlọ́run ti fi jọlọ́n fún ó tó bí ọ ẹ wàá lòdì sí ọmọ

òun náà ilé ìdájọ́ mọ̀ fún àwọn tó máa ń abẹ́rẹ́ ọba àdìsọ́lá tó jẹ́ àmàlà ìgbàgbẹ́ ọba àdìsọ́lá tó jẹ́ kájínà الله على نبينا محمد وعلى اله واصحابه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك